comot for hospital na my belle carry me come comot for hospital ti to be two three times now tí wà á ti fèrò ẹ gbé mi lọ sí hospital ẹ gbé mi padà wá sí why na ewu kí ló ń ṣẹlẹ̀ what what is going on. mama na money matter. what money how much. mama you get money. i get na you look inside my room i get five thousand yes five thousand dey house all this one i dey talk mm -hmm. listen if i do my body with groundnut in three months who knows all this hospital money e go complete who knows. mama na three forty we dey look for. three thousand four hundred. three hundred and forty thousand naira. nǹkan tó ní ká lọ mú wa lọ hospital nìyẹn. Oppo, that's a lot of money. Hey, how you want to do? We go also. Mo ti jẹ́ kó òun náà mọ̀ pé àsìkò ní láti fìfẹ́ hàn ìyá wa. A gbọ́dọ̀ wo abayé máa rówó yẹn ni. Ọlọ́run ka ká fojú sunkún ni. Gbogbo nǹkan dẹ̀ máa bọ́ sípò inú dùn. Mama. You know say na you be woman. I never reach your age wey I don dey carry money want to uh, eh, for my mama màá mọ́wọ́ wá fún màmá tó bí mi give her money and never reach your age i no get wetin you get that time and now wey i don dey sick i don dey see myself like say i go die. i want nothing go do you. i don die vero. Yeah. all those idiots wey dey knock my door dey throway stone for my window na now be your turn to tell them say your mama sick When you tell them say your mama sick, person will like you could give you money. I dey try now. Mo sọ fún rẹ̀ rò pé àsìkò ni òun gan ló níṣẹ́ láti ṣe Ọlọ́run bless ẹ pẹ̀lú gbogbo nǹkan tó bìnrin ni gbogbo ẹ̀ ló kún síbẹ̀ yìí. Èmi náà mo strict pé mi fẹ́ máa rí pẹ̀lú ọkùnrin gbogbo ìgbà ṣùgbọ́n ṣáàsì ti wá sílẹ̀ báyìí láti fẹ́ gbogbo àwọn ọkùnrin náà. Ṣé bí mi ń predict àwọn kọ̀ọ̀kan fún ẹgbàá yẹn ò gbọ́? bọ́ì ti bí lọ́jọ́ sí tí mo tó sọ pé tailor ni mo ní àárẹ̀ lè dáa fún ṣé kò padà di fashion designer òun kọ́ ni McCoy bọ́ì ti bí náà tó ń pè ní Taofik Taofik òun kọ́ ló padà di ẹ̀dá record tó tún ní yọmi water. àdọ́dá àdọ́dá. sí àṣẹ ọmọ má lè talk now kó jáde. àdọ́dá. bọ́ ìṣòlójú tó fẹ́ yẹn. tí bá ti mú wa mo ní kó fáwọn èèyàn ẹ̀wọ̀n. àdọ́dá àdọ́dá. hello ya báwo ni wo mi ò lè wá lálẹ́ yìí number one ó rẹ̀ mí then number two mo kàn fẹ́ lọ òkè kí n jẹun kí n sùn kò ń ṣe every time náà nìyẹn máa ń ṣe fàájì you understand kọ́ ọ̀rẹ́ mi lálẹ́ yìí ni <laughs> ó sọ bẹ́ẹ̀ náà ó sọ bẹ́ẹ̀ pé Friday ló máa ká ọmọ yẹn wá sí club àmúṣẹ̀síwá gbàgbé bọ́ má wọrí pàdé ẹ̀ eh, àìmọye thank God it's Friday no shit no problem no problem no problem. Yeah, maybe every day maybe every day. ààrùn òun tí ẹ ti gbàgbé pé èyí ló lóun máa ká ọmọ wá ọmọdé máa pọ̀ ẹ eh, eh, so many Fridays to come so many Fridays to come friday ṣì yà pa yeah no problem you understand kò sí problem. okay okay all right i'll saw you later all right bye bro bye. Yeah? o fẹ́ rí mi àbí oúnjẹ tó wà nílẹ̀. mo fẹ́ rí yín. ẹ dáná ni kò sóúnjẹ ni. à ń dáná lọ́wọ́ ni. ẹ kéré tó ń gbọ́. mo fẹ́ bá yín sọ̀rọ̀. Hey, why are you shaking? Huh? Eh? Where's my food? Over in I'll make soup and go. Over in the backyard. Kí ló wá fẹ́ bá mi sọ? Ẹ tó ṣẹlẹ̀ eh, ni pé mo ní so wọ́n ní cancer problem so I want ní bí three forty. Joko. Ẹ jẹ́ kí n wọ̀ báyìí sọ. My friend, shut up and sit down. Joko. Sori màá gbọ́ nǹkan tẹ́mi fẹ́ bẹ́ẹ̀ sọ. The truth is àwọn tó máa ń nírú àìsàn yìí wọn ò kí ń yè. Kò sí ẹni tó nírú àìsàn tí mọ́mí ẹ níyì tó yè rí tèmi rí o. Mọ́mí ẹ máa kú ni bẹ́ẹ̀ ni wọ́n máa kú ni so i feel ẹ má waste owó kọ́tẹ́ mi ní sọ fún yín nìyẹn. kí wàá ní kí n ṣe báyìí. báàmì ìdìbò yà bíi three forty. ẹ̀yin mélòó. èmi àtẹ̀gbọ́n mi rẹ̀ láti save life mọ́mí please ọmọ ọdún mélòó lẹ̀gbọ́n ẹ̀. <laughs> so at thirty two nuisance ẹ̀gbọ́n ẹ̀yin ò lè tọ́jú yín kò lè wọ owó fún mọ́mísì ẹ̀ kí ó treat mọ́mísì ẹ̀ èmi gan ò tí pé thirty lẹ wá ń béèrè owó lọ́wọ́ mi tó wẹ́ pé mi sùn bí tiyín ẹ ẹ wá béèrè owó lọ́wọ́ mi àbí sori hmm. the truth is èmi ò ní owó tí mo fẹ́ fún ẹ mi ò ní bóyá o bóyá tó bá ṣe oúnjẹ tí inú mi bá dùn tí n bá jẹun ó lè wá dàárọ̀ la you understand can change mind me that is boya. so but for now èmi lẹ́ni o ti máa fún yín o so kò dìde kó lọ bá mi get oúnjẹ mi. kí bá pa mí kú ṣe mọ́mísí ẹ̀ àti gbogbo yín gan-an kí ni kí ni àǹfààní get my food dìde kò yé gbọ̀n ọ́n. ṣe o ṣe gan ni no kind hustle wey i never do. as i dey jump from one to another we always dey do everything together i ṣá lè gather owó yìí ṣá mama we dey try eh? just hang in there no wait no wait we go do am we go get the money okay mama. i still say guys dey do me so i dey look am like say dis thing go kill me. Ah. I go die. no lie no lie just die. no the one wey come dey pay me pass for this issue na vero because vero ọ̀gá ẹ̀ lówó owó wà lọ́wọ́ my mama no well o my mama need money to do operation you no fit tell im ọ̀gá. vero i no fit tell your ọ̀gá me make you come here come see me i tell am na i tell am i go here see he go fit help I make i die. i come even tell am say if your ọ̀gá no fit kàn yẹn tí ó lè wá síbí you go just go borrow that ije phone you go use am snap mama use am do video make you e go give your ọ̀gá make e see am so you go know say no be lie àparọ́. tijé tijé baba don die. papa never die. the man sick ah. Hmm. is he dey alive. Yeah. why fero no go meet tijé. ah because tijé sef dey way make the papa die hmm. make e come inherit everything but TJ Baba e get another pikin for Ilu Oyinbo na that one send money wey dem take do the operation Baba don dey alright. See dis girl, Ada na you kill me. Mama TJ. Mama wey the money wey we dey contribute wey we dey gather. Huh? Check check am, give me the money wey we see. Wey we see as the thing dey go. So that I no go stop your car dey do rubbish. Eh? i no know why you go dey do like that even all those boys wey dey wey dey come house come dey check you wey dey ever dey see them for the street for domon you no fit tell dem say your mama you see. hey calm down tell all the guys wey dey the street yeah. there all of them even the one wey wan ask you out say hello babe you just say my mama dey hospital morning just dey tell. your mama sick today Uh -huh. go show love now all those small small girls wey dey our area we go dey call them olosho we dey call dem and they dey get money ah no wetin be olosho. i no fit do am i no fit do am ọmọ i no fit bojú ìlú ẹ ní sùúrù ọlọ́run máa ṣe ẹ ní sùúrù èmi náà ń try. how much dey ground. mama na twenty k. twenty guinea. twenty thousand. out of how much. na three forty. I don't die. I don't die. Pharaoh, now you kill mama. No fee go meet those boys. Tell them say your mama sick, eh? The bastard girl. Mama, you no go die. You ever get there? This girl. Mama, God me. This girl. Mama. Mama. Twenty thousand. Mama. Mama. Go faster. Mama. Me go find money. Go find money. Go find. Got it. Mama. Go faster. I go faster. May go find money come. Yes. Ma take me. Sister, ẹ káàsán, ẹ káàsán. Eh, ẹ kọjọ́ mẹ́ta, ọjọ́ ko pẹ̀lú. Ẹ̀yin ni mo wá rò. Eh, ṣé kò sí. Eh, mo ní de pin. Eh. Mo wò pé bóyá ẹ lè rí owó díẹ̀ yá mi. Hmm? Eh, bí 300. 300,000. 1000. Ah. Hey, auntie. aunty, ibo ni Three hundred thousand. Let nu pé ben. Ah. Owó yẹn pọ̀ mo ti ẹ̀rí bẹ́ẹ̀ máa ní ẹ nídìí bíi three thousand two thousand five thousand ah àǹtí <laughs> ẹ má bínú èmi ò lówó tó tó yẹn ò kó sówó lọ́wọ́ mi o bọ̀ àǹtí ẹ má bínú kí ni nǹkan tẹ́ fẹ́ fàdúrà owó yẹn ṣe. bíi tẹ́ lè bá mi rí bóyá bíi two fifty two seven. ẹ àní ẹ má lọ bẹ̀ yẹn ah, ibo ni tiri mo ní mi ò ní three hundred ẹ gbọ́ mo ní bí ṣé káàtẹ̀ ní bí five thousand ó sì dà ẹ tún wá ní two fifty ah àǹtí ẹ̀jọ̀ ẹ má bínú owó yẹn ti pọ̀ ju gbégbé tẹ́ ń rí pákéjì ni pákéjì ni mo fi ń gbéra kó sówó òǹlù kọ́ ṣàánú wa bọ tó bá ṣe jẹ́ màá jẹ́ kẹ́ gbọ́bọ̀ èmi ò promise ò bọ̀ kó sówó lọ́wọ́ mi bóyá kẹ́ wá síbò mi ẹ má bínú. ẹ má bínú ẹ má bínú ṣẹ gbọ́ ẹ má bínú. so kí ni nǹkan tó ń try láti sọ fún wa ọ̀gá ẹ fẹ́ fún ẹ ní adúrú owó yẹn kó kọ̀ ṣe kínní àbófin pé àwa tá a jókòó yìí a lè rí fún ẹ níbo láti ẹ ti fẹ́ rí fún ẹ kó yẹ kó tiẹ̀ sọ fún wa pọ̀ kó tó ṣe gan o ṣẹ̀ wá ń sọ pé ẹ̀ kìíní kan wọ́n first fast kó tètè lọ bá àwọn kó o ṣe nǹkan tó máa ṣe ah you no follow your friend talk. Vero Veronica no tell me wetin be your problem. your boss say make you come do enter room open legs open am wide make him do wetin wan do make him give you money ló bá tán you say you no dey do say we no get money wey we wan give you nothing say money dey anywhere wey we wan give you wetin we dey do when we wan take give you money see eh no be say the man cripple abi no be say e no get legs abi na wetin you dey if na me get that kind opportunity ah like this eh make money no involve gan i go jump. my dear it is better kó lọ tètè ṣe nǹkan tó fẹ́ ṣe ah, ṣé owó expect pé àwa báyìí àwọn mẹ́ta máa fún ẹ ní three forty ni in fact fifty k gan a lè fún ẹ tí ẹ gbọ́n náà tí mọ́mísí ẹ bá kú do you think ṣé ṣé olùbẹ́rẹ́ máa dáríjì ẹ ni wọn lè ever dáríjì ẹ the blood go dey her neck. Sure. ah it is better kó tètè lọ ṣe nǹkan tó fẹ́ ṣe ah ah can you imagine. Just tí ẹ for me. boyfriend ẹ yẹn ṣé ẹ̀yin méjèèjì ẹ kí still jọ máa ń títí náà kò lè fún ẹ ní àdúrà to yẹn o wá hmm. rẹni tó Ah fún ẹ lówó kọ́kọ́ ah, ah asin ó ń bí mi nínú gan o rẹni tó fẹ́ fún ẹ lówó kọ́kọ́ bẹ ṣe kinní lásán ṣé o ò máa dúró owó yẹn ni tó bá tà wá mete ta jókòó yìí ah ah ah lè rí fún ẹ o wá ń sọ pé kinní o jẹ́ tètè lọ ṣe kó tó máa ṣe fast fast ah ah. Hmm go and do it owó táwa ní láti yẹ ẹ̀yẹn ṣé o ti gbọ́. my dear na the money wey we get we borrow you so. true talk. guys nǹkan tí ọmọ yẹn jẹ àrírí lórí ni pé kò sọ̀rọ̀ ni ọ èmi sọ fún mo ní tí o bá ti lè gbà káà mẹ́ta kájọ tó tán èkó sówó lẹ́ni kò sọ̀rọ̀ mbẹ́ àwọn kí ló ń ṣe ọmọ náà nà ẹ ṣó fẹ́ máa má wàá ṣeré ni wẹ́ ìyẹn ọṣẹ iṣu o tí kò bá ti gbà kò sówó nìyẹn kò ń ṣe nǹkan tó lè àbí kò gbà kò sówó. exactly. àbí o dúró náà three fifty k lọmọ yẹn reject ọmọ tẹ́mi wò pé kí n pe Raphael eléníyàn ní island kí n pe tíkẹ́ ọba lọ́la kájọ jẹ́ṣẹ́ ẹgbẹ́ ni ọwọ́ jọ mo ní èyàn tí gbà káwa mẹ́tẹ̀ẹ̀ta òun dárúkọ balọ́la òun dárúkọ Rafael ló ti ń tó márùn mẹ́fà jọ èyàn tí ò gbà fúnyàn mẹ́ta máa gbà fúnyàn márùn mẹ́fà. ẹ̀yin gáà ìṣẹ́rí package ọmọ yìí ó dà ipò yàtọ̀ sáwọn mates òkú tá à ń ṣe o torí eléyìí yàrí pa ni o àwọn àwọn mates òkú wọn kì í lọ́ǹgẹ̀ tó tó lẹ́fù yìí bọ́ ilé ìdúró pé kò sí nǹkan tó jọ so náà kí là ń fà á ɛɛ kila wɔk ta gɛ tan sa kila fa mura lɔ o ti o jana ɛ jɛ ka kuro lori eka ka mɔrɔ mi sɔ aṣɔ mo ni kɔlo wa lɛ ni mo kpɔn gboro na o bɛɛ gɛ jɛ ka kuro lori yɛ ka wa nkɔn mi sɔ wɛlɛ niwe baba njɛ ɔmɔ ɔmɔ baba lowo to wa lɛ gbɛlɛ mi yɛ. se onse ń ṣe ọmọ tó ń lo range rover yẹn. ɛɛ eh, ọmọ yẹn ni. mo ti sọ fún ẹ several times pé ọmọ àpè ọkàn náà ọmọ òwò olówó èmi gan ọmọ àbọ̀ olówó bàbá olówó dákú ọmọ àbọ̀ olówó olówó alẹ́ gbà wáyé bá gbé. jọ ń tọ́lú ọlọ́run bá ń ṣàlàyé fún o. lóòótọ́ lẹ sọ bọ̀ síbẹ̀ náà ẹ jẹ́ ká hype ẹ ah, ah, ẹ jẹ́ ká hype ẹ oúnjẹ tá a fẹ́ jẹ a gbọ́dọ̀ pọ̀ lé e. <laughs> you don't get. bọ̀ dúró náà ṣé kò ń ṣe pé máa lọ máa ṣe bí ọmọ tí òun náà tún gbé wá yìí o ká tètè sọ kó kúnná báyìí o yóò ti rí tóun sọ tó ń sọ pé tóyẹn náà bá tún béèrè three fifty k òun ló ti parí ọ̀rọ̀ ọlọ́wọ̀n àbò olówó ni àwọn àbò gbọ́dọ̀ tún máa béèrè three fifty k ìgbà tí òun ṣe lè bi kò lè béèrè irú ẹ̀ náà you understand. Ah. tó bá tiẹ̀ wá béèrè owó ṣe sẹ́ẹ̀lì mi gbọ́dọ̀ kó three fifty k lé lọ́wọ́ fúnra ẹ̀ ló máa mú fóònù ló máa pè wá láàárọ̀ ìjọ kejì pé hello now how you doing? Ah, ah. Are uh, you guys not gonna show up this time around <laughs> naked? ọmọ kẹ́mi ò tí ì ṣe tèmi rárá o èyí méjèèjì lẹ́yìn ṣe ti yín o mi ò tí ì ṣe tèmi o bọ̀ tẹ́mi bá máa bẹ̀rẹ̀ tèmi hot cake lèmi o. Um, ẹ̀yin boys. àwọn ọmọ tí mò ń sọ rèé gbogbo ìtókù wọn ti bá mi sọ lórí fóònù wọn dẹ̀ ti ṣe nọ́mà so àwọn eléyìí ti gborí dúró so ó di dandan káwa náà ká ṣe nọ́mà sí wọn padà ọ̀rẹ́ vero ni wọ́n o. ṣé vero kan náà tó ń tìkọ̀ tí ó fẹ́ ká ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn. no get ṣé vero pé méjì. pé méjì bá àwọn eléyìí ò lè tìkọ̀ àwọn eléyìí understanding wọn ó ó àì understand àwọn eléyìí understand bóyá ìjẹ iṣẹ́ ni wọn. òyà ìwọ náà dìde ká àwọn nǹkan tó gbé wà náà kí ló ń ṣe ẹ. ẹ̀yà rúlẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ṣe é only Jesus. kọ́sítọ́mà ah, dáadáa. kí ló tún dá wa dúró èmi ò rí nǹkan tó ń dá wa dúró mọ́ mo ti wà ókè pẹ̀lú eléyìí. no no no no no no uh, um, make dem tell us what's up now we no fit just. Ah, ah, big boys ni wá owó ń ṣe problem wa she understand ẹ má wọrí tá a bá ti ṣe tán a máa fún yín one fifty k each. one oh five one hundred and fifty naira be one thousand. one hundred and fifty thousand naira. <laughs> Ah, ajábùn ìjẹ. kò kí n ṣe pé ajábùn mi jẹ owó yẹn pọ̀ ní sà bọ́ ẹ dúró náà one fifty one fifty one fifty hmm. ah kò ní dá fún vero vero ní ká o lè ṣí oríire ah. so owó yẹn pọ̀ tó báyìí ni vero one steve láti jọjọ ẹ. ṣé ẹ jọ kí la tún dúró ṣe. o ah. sì ṣé torí one fifty thousand náà lè ṣe ń ṣépè fún vero ah. kò ní dáa fún vero lóòótọ́. aláì vero máa wọlé lẹ́nu. ọ̀fọ̀ ló máa wọlé. aago fi handle twelve. ẹ ẹ rà pé ẹ. fẹ́ sáré lọ́dọ̀ bọ̀dé you understand mi ò ní pẹ́ o ṣáà rí mi ṣe wà dressed you understand cash block. and i love the way you dress. Mm, mm-hmm. thank you. Mm. Ọ̀gá. Eh, ọ̀gá. Ah kí ló ṣẹlẹ̀ ó ti ẹ̀kan lẹ̀kùn ó kọ̀ wọlé just like that. no àwọn madam ló ní kí n fáwọn méjì. ń gbọ́. ẹ bọ̀ bọ̀ màtó ní kó fóun drink ṣé time tó yẹ kó wá gbé drink wá rè ṣé o yẹ pé mo busy time ni. ẹ má bínú ọ̀gá. that's that's bullshit wáìnì olùwádà sínú ilé. nǹkan tí madam béèrè ni mo fún wọn. kò lórúkọ. bébí kalorisi ti mo rà wá ni mo kàn láì kalorisi. ó the ẹ all done the cup is not well washed hygiene is important wo cup tó to mú wá is not well washed Go fọ cup you dáadáa náà. àwọn ah, ọgá mo fọ ọ. will you shut up your mouth kí ló mean by pé o fọ. ẹ̀m lóòótọ́ ni kò mọ bọ̀ máa lọ́ntì ẹ no no babe àwọn ọmọ tó ń bá fowó tọ́ báyìí yan máa ń tú wọn no it's the truth báwo ni máa shake gbà yàn tí ò ní lè fọ cup jọ kí làwọn gba kí làgbà ẹ sí ìbàyìí fún cup it's so bad. má b irun ẹ bẹ́ẹ̀ ló fi ru kọ́ọ̀pù mú nǹkan <laughs> eh, eh? Eh, the last time the last time náà wọn ní kò fọ kọ́ọ̀pù fọ ni kí ni tùmọ̀ bo rọ́bìṣì she is being paid she is being paid well i don't like this nonsense bullshit eléyìí náà irú ah! what the fuck kí ni kí ni kí ni jọ kó kó kó gbogbo ẹ get out oh, gbogbo bọ́ta ẹ máa kí ṣe my friend get gbogbo the lọ so sorry pé kí ló ṣẹlẹ̀. What? Pọ̀jù pọ̀jù tá à ń sanwó fẹ́yàn tí ò lè fọkọ́ ọ̀p dáadáa kí ni mo ṣe tó pọ̀jù torí mo da wáìnì sí lára. babe máa ní sùúrù because wọn olówó kì í ṣe ọlọ́run àṣírí ẹ̀ ló máa bọ̀. a máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ìyá náà lẹ́nu ẹ̀dẹ̀ kí ló ń jẹ́ pé olówó kì í ṣe ọlọ́run olówó ọlọ́run ni. olówó kì í ṣe ọlọ́run bí kò ṣe. Eh. Mm-hmm. You want, you want me to let you see it go lówó ọlọ́run ni. No but ah babe bó ṣe treat ẹ kò deserve. You want me to, okay bó ṣe treat ẹ kò deserve ẹ mm. She understand okay òfin òpè bí ṣe dà nǹkan sí lára yẹn she's gonna react àbí. Bẹ̀rù no no no chill Bẹ̀rù. That's it. No, let ah! her come. No, um, let her come. Come mí láti jẹ́. Excuse me hold on She understand wo me. Mm. Bẹ̀rù. Eh, Bẹ̀rù. Ó fẹ́ ní pé Excuse me babe now Mike n bí mi. Vero, ta ni Ọlọ́run ẹ̀? Who is your God? <laughs> no, no, no, no, no, I don't like it. Who is your God? Ta lọ lọ́run ẹ̀? I am a God. Èmi ni Ọlọ́run. Torí èmi ni mò ń fún lóúnjẹ. Èmi ni mò ń raṣọ sí lọ́rùn. Èmi ni mò ń fún ní everything. Owó tí àwọn parents ẹ̀ náà èmi èmi ni mò ń fún ní owó tó fi ń bọ́ gbogbo generation ni ṣùgbọ́n the next time you bá try nonsense to try wà á ní ìwọ̀n tí wàá ṣe get out. kò me. gbogbo àwọn ọkọ yìí. kí ló wrong with you. it not right. sure you don't treat people like that you understand talika dabi trained dog you understand wọn tó bá fẹ́ ká jáde train ìwé ọ̀rọ̀ kò ṣe that is how town work ṣe like trained dogs dey ajá forget it where were we. stop stop stop. Bẹ̀rù wo orílẹ̀-èdè tó jókòó yìí. Àdúgbò kan náà la jọ ń gbé. Ẹ ṣọlá lorúkọ ẹ̀ ẹ káàsán. ẹ pẹ̀lẹ́. ẹ ṣe wà àǹtí. ẹ má wọ orí ẹ dìde ẹjọ́ kan máa bá wọn sọ̀rọ̀. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ó lóun náà fẹ́ máa bá wa ṣiṣẹ́ ń bìbá yín ni. ṣé o dẹ̀ ti bọ́ọ̀gà sọ̀rọ̀. èmi ìdẹ̀ mọ bí mo ṣe lè sọ fọ́ọ̀gà ṣé ó wù mí kí gbogbo akájọ bọ́ọ̀gà sọ bóyá wọ́n á tẹ̀lé gbòun náà ti ṣe. o dẹ̀ ṣọ̀kan máa gbà ṣá. Ah, èyí tí gbogbo abájọ fẹnu sí tábàjọ sọ fọ́ọ̀gà wọn á gbọ́ torí àánú mi máa ń ṣe bí mo ṣe máa ń rí tó máa ń jókòó sílé ládùúgbò ni jọ jẹ́ ká assist ẹ̀ ọlọ́run á jẹ́ kán gbà. ẹ̀yìn ṣọlá ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ìwọ máa lọ. ṣàléwá bóòlù ti máa ń sí báyìí eléyìí tá a bá wá ìkókó ni jẹ́ àyànjú rẹ̀. ṣebí mo ní kó fọkàn balẹ̀ o ti ń ṣiṣẹ́ sáyé ṣebí mo sọ fún ẹ o ti ń ṣiṣẹ́. àǹtí ẹ ṣe o ṣùgbọ́n ẹ má wọrí o má rí ẹni ṣùgbọ́n o ṣe ó dàbọ̀. owó yẹn o ì tí ì rí. mi ò tí ì rí o. o ì tí ì rí owó kẹ. mi ò tí ì rí o gbogbo ibi tí mo sá sí báyìí pàbó náà ni. ẹ̀yin dúná ọ̀gá ń kọ́. condition tọ́gà gbé ni mi ò lè ṣe o. vero ah, báwo ló ṣe máa ń ṣe báyìí irú condition wo lọ̀gá gbé ẹ sí tó ló lè ṣe. mi mi lè ṣe. sọ fún mi irú condition wo lọ̀gá gbé ẹ sí. Ah, wo jẹ́ ń sọ àṣírí kan fún ẹ sórí gbogbo wa tá à ń ṣiṣẹ́ nínú ọgbà yìí gbogbo apáta lọ̀gá ti bẹ̀ wò. Ah! kí ló kí ló ha ẹ lẹ́nu wo ni. ṣọlẹ́ wọ́ wọ́n ló ń ṣe ra ẹ̀ kí ló tèké láti gbà fún ọ̀gá kẹ́kọ̀ọ́ sáré wọlé kẹ̀ṣẹ̀ nǹkan tó máa ṣe kó o dé gbowó tó máa gbà ẹ̀dùn ọlọ́ṣọ́ fẹ́ kí mọ́mì kú ni. ọlọ́run ń jẹ kó kú. ee kí ló dé tó ṣe wá gbà fún ọ̀gá o dé gbà kó gbà kó ń lè mọ́yàn lára. kí ló ní bẹ́ẹ̀. mi ò lè ṣe mo mọ pé mo ní boyfriend náà. ọmọdé wọ́n sọ tèmi o. gbé kí mi ò yí ń bẹ ah, ọmọ àfikún gbà fún mọ́mì o sórí twenty thousand lélẹ̀ èmi àti Mary labẹ́ gada ẹ̀ ní thirteen k ìgbà tá a rí i pé condition mọ́ mọ́ ń critical sí lójoojúmọ́ ni àdẹ̀wò pé nǹkan tá a lè fi assist òun lélẹ̀ bóyá tó bá túbọ̀ gbèsè lára àwọn èèyàn ló wá ṣe ìyàwó nínú ọjọ́ kan. ẹ ṣé gan ẹ̀yin ọ̀rẹ́ mi thank you so much mo appreciate well no thank us jare what are friends for at least we better pass some people wey no even give you at all. Can you imagine? Oh, oh, oh, oh, oh. Mo trust ẹ. Bí mo kó tó bá ní lọ́wọ́ ó máa ṣe jù bẹ́ẹ̀ lọ. I no talk to you now. Which one be your own? Abeg na you I dey talk to. Ọ̀rẹ́ mi your show. o. Kí n tiẹ̀ ṣe pé tí bá ní màá ṣe jù bẹ́ẹ̀ lọ, mo pé mo ò ní. Àwọn tó ibo náà ti rí owó náà. Torí o ní orí láyà ó direct question. Can you imagine? Vero, my dear, ṣé orí owó tán kó fún tí bá sọ ibi tán ti rí fún ẹ ò ní believe yes torí wọ́n ṣe be ni tó lówó ń ṣe ẹni tó sọ pé ò lè ṣe yẹn ẹni tó sọ pé ò lè ṣe yẹn òun ló lọ ṣe tó fi kó twenty thousand Hello, èlò ni twenty thousand naira òun ni wọ́n ṣe tán kó wá fún un ṣe kí ni kí náà ṣe kò jẹ́ mi. ọ̀gá ẹ̀ tó sọ pé ò lè bá sùn lọ ń lọ ṣe. Oh! Oh! I know how kini na wetin which one be ha ha ha wetin. Abi eh. You say you no fit do person we where we need money. You no need money now. If your mama health they important to you, go go do am. So with no as you tell her now make she carry can beat beat us now abi na waiting. Uh-uh. If you no want the money you fit give us o. Bring back our money. Ìgbà tó wá sọ fún sìn ṣó ti take wá ṣó ti kọ̀bẹ sí wa lọ́rùn wọ́n ìwọ́n ti ẹ tó bá ní ìdòwò kó bá wa kó ìgbà tá a rí pé kọ̀ǹdíṣọ̀ mọ́mẹ́ àbófẹ́kọ́ kù ní kò dẹ̀ ká wá twenty thousand la ṣì fẹ́ nínú three forty àbí three kilo pé tó bá bẹ̀rẹ̀ sí ní gbà lọ́wọ́ àwọn èèyàn ten ten thousand twenty twenty thousand bẹ́ẹ̀ bó ṣe máa pé náà nìyẹn a lè ṣe ju tá a fún ẹ̀yẹn lọ o ṣe. Ah, we dey go house, eh? if you like down there mm -hmm. if you like follow am abeg no go you go ah, sabi talk eh? we go still give you eh? we go give you you come on come collect apropos go ọ̀rẹ́. owó tí mo ní ni mo ti yẹ ìfẹ́ láìkí you do it òun not ti one hundred and fifty thousand they gave each of them can you imagine. thank you. I thank you very much. In fact, if they say that sickness no go kill me, um, I sọ pé irọ́ ni. You see, see me now, and I made their life so now they talk. <laughs> Even TJ Papa, we me at things say, ah, the man don dey sick before I sick. When I come sick, when I dey tell me say TJ Papa, see their life as i come fit sick finish wey me i come wear but dem tell me say TJ papa don die e pain me mm. but you say this one wey you do for me ah ọmọ àṣebẹ fún ẹ ọmọ àtọ́jú ẹ it is well with you i am telling you this it is well with you mm. na Veronica mama you know say you be my own Tell me. He This thing I wan ask you. I bin wan ask you the time wey I dey for hospital. But maybe wey I just dey get well. I come say when we reach, I go ask you for house. Owó owó tó fi to me ní hospital. Why you see am? <sighs> Mama. àǹtí wọ́n ti sọ fún yín pé kò sówó lọ́wọ́ mi kò sówó tó yẹn lọ́wọ́ mi tó bá lọ́wọ́ mi má ti fún yín mi lówó tó tó yẹn àǹtí wípé owó yẹn ti pọ̀ jù kí ni nǹkan tẹ̀yìn náà fẹ́ fi àdìrú three hundred thousand kí lẹ fẹ́ fi ṣe. Ah, sista ó dà pé ẹ̀mọ̀ kan ti fẹ́ fowó yìí ṣe ara mọ́mísí wa ni ò yá. ara mọ́mísí yóò yá oh my god èmi náà wò náà mi rí wọn kọ́ tajà mi rí wọn kọ́ tajà ah, kẹ̀dẹ̀ máa wò gbogbo ọwọ́ mi pátá ni mo ti fi lọ rajà lánàá five hundred thousand gan ni mo kó lọ. bó mo ṣàlàyé fún yín pé nǹkan ti fẹ́ fowó yìí ṣe wà very important. ẹ ń ṣe ha ṣé ìyàn ṣàlàyé nǹkan tẹ́ fẹ́ fowó ṣe fún mi tẹ́lẹ̀ ni àti wípé kò sẹ́ni tó lè pàdúrà owó yẹn lẹ̀ láì ṣe pé èèyàn mọ nǹkan téèyàn fẹ́ fowó yẹn ṣe ọwọ́ tó bá ń dun èèyàn pàápàá èèyàn kì í daṣọ bò ó èèyàn kì í bu ẹnu ẹ ti bu ẹnu jù ah ká lè ti sọ fún mi pé ara mọ́ sí yín ni ò yá ni ah, kódà bí mi owó yẹn máa wá yá. ẹ jọ ẹ fi mí sọ́kàn. Ah, ah, bẹ́ẹ̀ ṣe sọ yìí mo ti fi sọ́kàn mọ́ sí yín mà ní mọ́ mi yá dáadáa ẹ má wọrí. Uh, Ma Vero, Vero don call me say he go come small time. Ó ti lọ gbà owó wá lọ́dọ̀ ọ̀gá ẹ̀ gbé yín e lọ sí hospital. nurse dey take care of me. kódà mi tiẹ̀ ti pé dókítà mo ti ṣàlàyé fún dókítà pé a ti ń kówó bọ̀ pẹ̀pẹ̀lẹ̀. it is well with you Godwin and so shall it be for you you will not be sick you will not be worried you will not suffer even bury your sister go go let am be well with her. am. Uh, guys ẹ jẹ́ ká ètò nǹkan tá a ní ṣe so that ẹ eh, bá ṣe tán a lè fún ní three fifty tàbí ẹ̀fọn a lè lọ bá yẹ lọ sí ètò òye yìí. àbí o kí ló ká pẹ̀lú nǹkan tó lẹ́nu owó yìí. <laughs> but on a good day èmi máa ń like irú àwọn package tó bá fold by folded. Ah, ọ̀nà òun kan náà lórí gègé mu lórí gègé mu sórí bẹ́ẹ̀dì. ẹ jọ ẹ ní sùn ẹ mọ kó tó ṣẹlẹ̀ ẹ wo mi ò ṣe mọ́. ó ṣe kí ni. kí ló mi bá yóò ṣe. ṣé ọmọ kan tó ń pè ní ìgbàlẹ̀. ilé ilé ló ṣe mọ́. Godwin, I wan tell you something. This one I wan talk. Hmm? Ṣé o mọ̀ pé just the two of you for my hand. Màá fẹ́ kó tọ́jú àbúrò ẹ dáadáa. Ẹ̀yin náà lè máa tọ́jú wa. Ó tọ́jú ìfẹ́ró. Tó bá ti parí skul ẹ̀ ń sìn, take care of your sister. Àfikò dá. Kí lẹ̀ ń sọ lẹ́nu yìí? Nǹkan ah, ah. tí mo ṣe sọ wí kẹ́ máa sọ nǹkan kan nìyẹn. Kí lẹ̀ máa jẹ́ ẹ má tiẹ̀ sọ nǹkan kan mọ́ ewu làbọ̀ ọmọ sọ pé ẹ máa kú ọmọ ń lọ kó wa a máa lọ sí hospital sí gbogbo ẹ máa padà bọ́ sáyé o máa bọ́ sí ìdùnnú ni. ó máa bẹ́ẹ̀ bá wọn dà bá ṣe iná jọ wọ́n síbẹ̀ wọ́n síbẹ̀. ó yá látọ̀ látọ̀ látọ̀ ó yá dọ́wọ́ ẹ̀ mú bẹ̀ ló ṣe ẹ́ bẹ́rù. màmá ṣé kí n gbómi wá ṣé kí n gbómi wá ọ̀ya màmá sítọ̀ sítọ̀ ẹ wá jókòó màmá ẹ dìde ẹ dìde síbi kẹ́ jókòó sára màmá màmá màmá. ṣe nígbà wetin dey talk wetin you put for her body. i say wait wait ọmọ yìí ti dà pé ah. ah. ẹ̀rọ hmm. ah. she don die ẹ̀rọ. wait ah ẹ̀rọ. your guy shut up jare wetin be your problem i say as you dey check like tolo. you be potato. kaka jare. no be potato mata ẹ̀rọ don die don die kí la máa ṣe kí la máa ṣe. ah wọ́n ah, dey sọ fún mi. guy i want you guys inú jẹlẹ yìí wọ́n bóyá ń bọ̀ ah guy you know wetin. This bed too heavy for my kind. I don't go fit carry am. You don't go fit carry am. Me we Me am, make we pack Why you do like this? I can't pay now. Guy, this place na your house, Now your property. Now you bring and come. As me I dey, I don't get call before. I don't get call before. I we go there. we go there talk abeg. Hey, Pero, Pero, Pero, ye, Pero, Pero abeg no jare. Pero ma now. Pero, Pero, Pero. Pero. ṣé kò ń pé ọ̀gá yìí ó yẹ kí èèyàn tún ah, làwọn ṣe máa wá nulẹ̀ wá pọ̀ ọ̀gá láṣẹ pé ọ̀gá ṣe nǹkan. nǹkan tó tẹ̀ ní ọ̀gá ṣe gan-an èmi ṣe o ọ̀gá kọ́ o. ọ̀gá kọ́ o. ṣé gbogbo argumentative lẹ́mi ṣe níbi làtàrọ̀ gbogbo tẹ̀mí tọ́kàtì gbogbo ẹ̀ ni mo gbọ́ níbẹ̀ yẹn ṣé ẹjọ́ lèmi rọ̀ lè ní ṣẹ́jọ́ lèmi kan lè ní èyí fún ẹ̀fẹ́ tẹ́ kẹ́tún gbogbo commanders yìí ṣe. Eh? Ali, ní ìtẹ́ bá fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ kọ́kọ́ bọ́ chain yìí náà what kind of chain is this. o dúró gbọ́ngàn to sọ ni ah. ó ní pé àwa ló yẹ ká gbá gbogbo ilẹ̀ compound sọ jọ bá mi ṣàlàyé fún ṣẹṣẹ tán gbà á fún mi. Eh, ọ̀gá kúkú là wa mm. àwọn òṣàgbálẹ̀ mm. ṣòye yín tàbádé ń sọ̀rọ̀ ẹni kọ́ la fi ń sọ̀rọ̀. never in your life tó bá tún sọrú statement ló fi sọ nísìnyí sọyìn ni màá fún ẹ méjì ní script writer ni kò ní dáfẹ́ tó kọ script ìbò ẹ ele wá ń sọ̀rọ̀ sẹ́lẹ̀ nìwọ fún ẹ wá ń kúrú wá ń ga tí ló bá bí màá ṣe pàṣípàrọ̀ fún yín tí má gbà eléyìí eléyìí àdìlẹ̀ pàṣáǹdì sọ́ni tí má gbà wọ ìwọ máa di you two package àkàlìfà mi kí ló ṣe yí lọ. wo ebi atónú yín wá máa tó wá tọrọ oúnjẹ ní. ẹyí ẹyí ẹ má ṣe yẹ o ẹ wọ pé èmi káyọ̀ má jẹ́lé fún àmì ọmọ àwòrán mi kì í fúlù mi ṣeré là o ẹ bá mi tẹ̀bẹ̀ ní kó fẹ́ lẹ́sẹ̀ ń gbọ́. ẹ bá mi jàre má ló má lọ má bá ń gbálẹ̀ àwọn tó ń gbálẹ̀ ló máa ń sọ oúnjẹ ọ̀gá òdodo ọ̀gá òdodo ọ̀gá òdodo. That's my son. Ewu, àwọn ọlọ́pàá wá arrest ọ̀gá ni. Bẹ́ẹ̀ni. Ọlọ́pàá wá arrest ọmọ mi. For what? Kí ló ṣe? Àwọn náà mo bá ṣe rí nìyẹn. Àmọ́ nǹkan tán ṣe. Láti ibo náà ti wá. Wọ́n ní àti Agodi police station làwọn ti wá sà. Agodi police station. Bẹ́ẹ̀ni sà. Mm yes confam ọ̀gá lóòótọ́ ìgbà táwọn kan débi wọ́n kọ́ àlè mọ́bìlì bí wọ́n gbégbé oṣù nìkan gbé fún gbà ó ṣe ó fẹ́ dẹ́ẹ̀dẹ̀ àwọn ìbọn lẹ́ra fún mi yẹn kò pànìyàn tó. àìtẹ́gbọ̀n ẹgbẹ́ gbẹ́nu ìdákẹ́ ah, ah, ọ̀gá wà lórí ìdúró èdè ń sọ̀rọ̀. ibi tí Kazeem head nìyẹn Agodi police station hmm. please PA call Kazeem for me. Okay, sir. hello. Please hold on. Kazeem! Eh, máàkì mi! Máàkì mi rárá! O ò lè sọ fún mi pé o mọ nǹkan tó ń ṣe lọ́wọ́ nísìnyí báyìí o. O mọ nǹkan tó ń ṣe o. Ẹ wá arrest ọmọ mi. For what? Kí ni nǹkan tí ìbá ṣe? Kí ni nǹkan tí ìbá ṣe tẹ wá arrest ẹ? Kazeem! Mo fẹ́ rí ọmọ mi in the next one hour nínú compound mi bí ṣe ń bá ẹ yìí tó bá kọjá one hour you are in trouble. Ah! ó ṣẹ̀mí lẹ́ni o ó mú inú bí mi ní ìgbà tí mo dé tí wọ́n sọ fún mi pé láti station ẹ̀. Eh wọ́n ti wá arrest ọmọ mi ah! inú bí mi mò ń wò pé kí ni nǹkan náà kí ló lè fà á kí lọ́mọ mi ò bá ṣe tó fi máa di pé oníkan lọ arrest ẹ̀ wá tó lè ní sùúrù kí n dé. this young man òun ló wá sí ọ́fíìsì wa tó wá complain ọmọ yín wípé ó pa àbúrò òun ṣe yan boys mi kí wọ́n tẹ̀lé wá sínú kọ́mpáàdì láti wá arrested nígbà tó dé arrested dọ́dọ̀ wa mo tẹ̀ ń béèrè statement lọ́wọ́ lọ́wọ́ lẹ pè mí lórí fóònù yẹn. Vero kú ni. wọ́n sọ ní pé ó kú o. Vero okay accepted pé Vero kú is there any evidence láti lè fi hàn yín pé tòótọ́ ni ọmọ mi ló pa Vero tó jẹ́ àbúrò ẹ̀. ah evidence wà o evidence wà sà. ìgbà tí mò ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ nínú station wa ó mú fóun jáde ó fẹ́ máa tẹ̀ báyìí ó ní fóun kú ok mú fóun jáde kárí ó tẹ̀ títí àárí ó ní kó fóun ní ṣájà kó fi ṣáàjẹ́ bí àwọn àdè ní ṣájà kò sẹ́ni tó ní ṣájà mi báyìí. a ayé mi mo fi fóònù ọ̀yìn fóònù ibi tí wọ́n ti ah wetin you dey talk na officer ibi tó tó ibi tó tí mo snap gbogbo ẹ̀ báyìí tí mo fi hàn yín iṣẹ́ mi fi hàn. you shut up. i shut up. rubbish wo ni ẹ tó kàn ń ká tó ń ká tó ń rojọ́ òṣì kí ló ń ká. ọ̀sà ah. mo fi hàn yín fóònù mi gan yìí wà lọ́wọ́ yìí ẹ̀ ń wo fọ́tò yẹn lọ ní fóònù kú mo dẹ̀ ní pé ta ló ní blackberry charger jẹ sọ pé kò sí charger pé ẹ ti wà òkè pẹ̀lú nǹkan ìlẹ́fì arrest ẹ̀ sà. ìbọn fóònù yẹn wà nísìn. fóònù yẹn ni. ẹ mú wa òun mi sá ẹ wo ẹbí fọ́tò náà bì náà ajé mi. Ah, ah. gbéjáde. òun dà mẹ́ sìn. Ah, ah fọ́tò ẹ sà fọ́tò yẹn lórí fóònù yẹn àṣẹ ẹ ní fọ́tò sà ọlọ́pàá fojú rí ah, ọlọ́pàá olówó àtọlọ́pàá nílùú yìí. we shut up irú nonsense wo nìyẹn ọfẹ ma bà á lórúkọ jẹ́ ni. ayé mi ti bàjẹ́. sẹ́mà ah! ẹ má bínú sá tá a bá ṣiṣẹ́ wa bí iṣẹ́ ó mọ̀ dàbí pé à ń ṣì tàrí àlù ni sá that's why àtàṣe wà arrest ẹ̀. ṣèjú wa rí nísìnyí pé hook up story ní nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n fẹ́ bà mí lórúkọ jẹ́ the formation of character ni nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn báyìí ah! máa charge sí kóòtù ni. sa òjòwò nìyẹn jẹ́mọ̀ ẹ sá ẹ sá ẹ jọ jẹ́ ká sọ̀rọ̀ ẹ tún bínú bí ẹ ẹ jẹ́ ká ṣẹ́ẹ̀kì mẹ́mọ́ ìka ìfọ́nù ẹ sá ẹ jẹ́ bẹ́ẹ̀ mímú wọ́n ní pọ́ọ̀tù ẹ sá kò sí ẹ náà mo gbà sá ẹ jẹ́ kí n má yìí bá ọ olówó olówó ọmọ yẹn mi. Tòkunbọ̀, ah like I'm still very surprised. Like like people say she handle case yẹn eh? all he had to do was just put a call through and àwọn ọlọ́pàá àwọn kan ṣáà fi ẹ́ lẹ̀ wọn ò tiẹ̀ béèrè pé kinní kan kinní kan o. Ah, that is popsy for you oye kò to understand during its popsy. J, you know he's a party chairman apart from the fact pé wọ́n jẹ́ party chairman ruling party ni want to watch the chairman eh? kí ló expect ó dáa kí yàn mú yàn lóòótọ́ wọ́n dàbí pé àwọn ni popsi. àbá at least àwọn ni popsi boyfriend ẹ. tọ́lá ìbàjẹ́ bàbá ọkọ mi jọ. bíbí inú tí mo bèrè yẹn kọ́. ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ ẹ lè bẹ̀rẹ̀ náà. I found it. Okay. Um, Check your phone check fẹ́ check. láti fẹ́ gbowó lọ́yàn náà ló máa fọwọ́ pààyàn lára ló máa lóun fẹ́ check ó yá kí ló wá fẹ́. cash. Hmm. àbò tí wọ́n máa fẹ́ cash àtọ́là o àbí ṣe transfer fún ẹ. yes. transfer mi. yes. ah <laughs> all right. Thank you. Thank you. Thank you very much. Yeah, but you have to, you have to really, really work me out. Oh, iṣẹ́ kí ni mo gbà? Hmm, mo ń bọ̀ jẹ́ kí n bọ́ bàtà mi náà ah, okay, baby, let's go to the room. Hmm, stand up. Let's go to the bed. Come, come, come, come, come. Come. you don't be me like you don't be me i the vex gone. if i dey tell you into pé o ti ń tọ́nú ṣorí tó bá pé ìgbà tí ò tí ì tán nù mí ni i swear down ti máa fún ẹ lọ́tí tó bá mu poison ni no it's unfair small gbege just happen and na feel like that torí kí ni gbogbo investigation gbogbo ìgbà táwọn ọlọ́pàá ń wá everything kò tẹ̀ sí ìtẹ̀ yọjú okay matter wa die down sin ó wá ń bọ̀ ṣé ọ̀rẹ́ ni ẹ ọ̀rẹ́ ni ẹ ṣá friend you are. well ọ̀rẹ́. Right nǹkan tí kò kàn yé ẹni wípé <laughs> kò sẹ́ni tí irú nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ sí tí ò ní bẹ̀rù apààyàn ẹrú máa bàyàn náà ó kí ló expect nǹkan tó fà á nìyẹn táwa fi yà and so dẹ̀ rí mo mo yẹn gan-an mo dẹ̀ yín dá díẹ̀ gan-an ah irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ nǹkan kan ò ṣí ẹ lọ bẹ́ẹ̀ ò dẹ̀ dé nothing nothing just like that. ò fọ ni jọ kán gé mi lẹ́sẹ̀ àbí kán ti gé mi lọ́wọ́. oògùn jẹ́ pé kán gé ẹ lápá but ah kò yí sí o oníbàbà tó dáa ni o make I clear you fact oníbàbà tó dáa ni tó bá jẹ́ pé irú bàbá mi ni ó calamitous. jọ jọ jọ lọ ṣé òyìnbó ní dictionary ní calamitous tó sọ́ọ̀sì yẹn òyìnbó tí dàdí máa ń kọ́ sọ nìyẹn tí rẹ̀ bá ṣe tó bá jẹ́ pa dúró ọjọ́ yẹn ni are you getting it tí dàdí mi bá wá gbọ́ wípé àwọn ní ọmọ wọn ti pààyàn o. <laughs> the first thing dàdí mi sọ ní <laughs> o oh, calamitus ọmọ mi pààyàn jẹ́ kó lọ face consequences ọ̀rẹ́ wọn ni máa kú sí. ṣé o fẹ́ gbọ́ tọrọ kò wá lè rí bẹ́ẹ̀ nítorí pé o ti mọ̀ wá ṣe ni stand bó dẹ̀ ṣe mọ̀ wá yẹn tó bá jẹ́ pé wọ́n lo one shoes mi pop sí will come to your rescue ọ̀rẹ́ ọmọ wọn ni ẹ́ ọ̀rẹ́ ọmọ wọn kẹ̀dẹ̀rẹ́ náà ọmọ wọn ni. ẹ ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé sórí ńgbà tó ti wá sọ ń sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò mọ̀ ni because sórí mi ò òótọ́ ni mo sọ o àmì ilé iṣẹ́ wọn nígbà tí n bá ṣẹ̀wọ̀n ọmọ èjì mi yìí ó mọ nǹkan tó dẹ̀ kúnú ayé mi ni ó ti tọ́ nǹkan tó jẹ́ kí n yá nìyẹn but ní ìsìn síbẹ̀síbẹ̀ má jẹ́ ká fàágùn ẹ̀ jọ má bínú mo gbà pé a fọkọ̀ ṣùgbọ́n síbẹ̀ ẹ̀rù ló bá wa má bínú kí ló fẹ́ kí n ṣe fún ẹ. ọmọ To or to ní everything every every. Eh? every every. <laughs> every nothing do you nothing do you. ìsàkóso àdé chop. no shit. àtiwà just ọ̀rọ̀ ló bá ṣe tilẹ̀ ló máa gbé ìpàdé ẹ̀. so daso be. ọ̀rọ̀ yẹn gangan ni sórí ọ̀rọ̀ tó bá ṣe tilẹ̀ ilẹ̀ ló máa gbé in the sense that sórí bí ìwọ ṣe wà yín sí ẹ ó wà nílẹ̀ èmi gbà mo gbà fọ́gà nù ó wà nílẹ̀ jura wọn lọ you don't get àwa náà wà okay o. Oh but àbá tún ní ká máa wó ké yẹn. ó tẹ̀ wá lọ́dọ̀ tiwa smoking hot like smoking hot. ẹ eh, bìẹ́lẹ̀ eh, àwọn olówó táwọn máa fi ṣe kéésì. owó ti wá wà lẹ̀ owó òṣèlú owó òṣèlú eh, gbàgbé wọn lè lọ tán. ọ̀rẹ́ àti bẹ̀rẹ̀ fresh wà pọ̀ náà ah, oh, ah, ló ṣe ló ṣe. yẹ kó ń fèmí bọ́ ìwọ̀n fún un. wàá gbé mi jáde ni láyé gẹ́gẹ́ láyé kò spẹ́ mọ́ ni wọ́n ló ń bẹ̀bẹ̀ lọ́wọ́. kò ní í ṣe òun kò sáà wọ̀ <laughs> ẹlẹsà ẹsà ṣífù ẹ̀yin la rí o ètò ti dáná ọ̀rọ̀ yẹn kò ti bàjẹ́ o ọlọ́run adọ́mọ sí o. nípa ọ̀rọ̀ ọgọ́dún yìí ṣe wá ẹjọ́ abẹ́yìn torí ọlọ́run ba a kí ọ̀rọ̀ kó dé kóòtù rárá we don't want this matter to reach God. we dey beg you in the name of God please please na beg we dey beg you. bẹ́ẹ̀ ni o chief na beg we dey beg you we beg you in the name of god torí ọlọ́run ẹ jọ̀ọ́ àfẹ́kọ́rọ̀ ìdè kọ̀ọ̀tọ̀ ẹ jọ̀ọ́ torí ọlọ́run. ṣé ẹ rí i pé mo ti múra mo ti ń jáde lọ wọn wá jíṣẹ́ fún mi nípa àwọn ẹbí Godwin ló ń béèrè mi mo wá wò pé àwọn mi kì í tiẹ̀ gbọ́n tẹ́ fẹ́ sọ ẹ̀yin tẹ́ ẹ bímọ tẹ́ ẹ tọ́ tẹ́ ẹ sọ fún yín pé ohun tójú ò bá rí ẹnu ò kì í sọ ọ́ ẹ wá dé ọ̀dọ̀ mi tán nísìn ẹ wá ń kọ orin fún mi abẹ́ mọ̀ pé orin lẹ́ ń kọ yìí abẹ́ ìgàdé bẹ́ẹ̀gì o ọlọ́run ọba èmi náà fẹ́ gun rẹ́ǹjì ṣébi tẹ́sí lọ yá ọ̀rọ̀ nìyẹn tẹ́ wá ń bá mi sọ̀rọ̀ ẹ máa gbádùn music gan o ẹ gbádùn music gan. ẹ ṣì fa abẹ́yẹn tó ọlọ́run ọba ni wọ́n ní ọmọdé ò ní mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́ abẹ́yẹn tó ọlọ́run ọba ni na beg you dey beg you ẹjọ ń tọ́ ọlọ́run bá ẹjọ ẹjọ ẹjọ ń tọ́ ọlọ́run. bẹ́lá bẹ̀yìn chief torí ọlọ́run gbogbo èyí tó ti ń dáná ọ̀rọ̀ yóò ní dìbàjẹ́ ẹ má yẹ kọ́rọ̀ ìdẹ́kọ̀tọ̀ ẹjọ abẹ́yìn nítorí ọlọ́run na beg we beg you. a ní ẹ má kọrin mọ́ ah, ah. a ní ẹ má kọrin mọ́. I beg beg you. kazeem báwo ni ẹ kú ṣe show and station wò mí àwọn ẹbí bọ́ọ̀ì gọ́dún yẹn wà lọ́dọ̀ mi bí wọ́n dẹ̀ ti bẹ̀ mí gan-an mi ò dẹ̀ kí n ṣọ lọ́hùn bá mi rìlíìsì ọmọ yẹn mi ò ṣẹjọ́ mọ́ mi ò ṣẹjọ́ mọ́ mi má encourage mi láti ṣẹjọ́ jọ mi ò ṣẹjọ́ mọ́ ẹ bá mi release ẹ mo fẹ́ káwọn òbí ẹ̀ kan bá ń lé tùbọ́ ẹ ṣe. ah chief màmá dúpẹ́ ẹ ṣe gan adúpẹ́ náà ẹ ṣeun ẹ ṣe ẹ ṣe ẹ̀yìn dààmú ẹ ṣe ẹ ṣe wá dúpẹ́ ẹ ṣe. gbogbo tó ti dánú ọ̀rọ̀ yóò ní ìbàjẹ́ o. Ah! ẹ ṣe sí ìfọ̀ ẹ ṣeun ṣàléwá. sá. ọ̀rọ̀ àwọn tó jókòó yìí àwọn ẹbí Godwin ló jókòó yìí. ẹ ra sal ẹ ra mal ẹ kú jókòó. mo fẹ́ kí gbogbo jíjẹ mímu kó dìrọ̀ ọ̀rọ̀ fún wọn. ok sir ẹ mọ́mì àti dáńdẹ́jọ kí lẹ fẹ́ jẹ. àtijọ́ kẹrin tí ṣìṣì fún wa. kẹrin tó ṣe fún wa ó ti gbé owó ti tó mi ò lè poison yín èmi náà jẹ́ ń bẹ́ẹ̀. Ah, tí bí a bá ti lọ máa jẹun. ọ̀rẹ́ sà ọ̀gá ẹ̀yin kọ́ sà. no no no i'm fine. ẹ kú jókòó ma. yes. ọmọ iná try bẹ́ẹ̀ni mo yẹ ẹsẹ yẹn jù mo gbìyànjú bẹ́ẹ̀ni. Sylvia, olùfẹ́ rí mi ṣé kò sí. actually sir mo fẹ́ wá fi ẹjọ́ Tókunbọ̀ sùn yín ni. ah ṣé o sì ẹjọ́ mi bíi ti báwo ẹ ẹ ẹ wò dad kò ń ṣe gbogbo nǹkan tó bá mú abayín lẹ́yìn máa lísìn sí o you are a busy man ẹ nírú time, yẹn kí ló fẹ́ sọ. please let her talk. ẹ eh, talk talk is cheap ó yá talk. sir Tókunbọ̀ rape mi. ẹ. O ah! rape ẹ. ah that that ẹ má ti ṣe ya o ah onírọ́ ni lady náà rape ẹ̀ bíi ti báwo kí n rape lára fine ó wá sílé ó lóun fẹ́ mú document nù yàrá yín so ó dẹ̀ wọnú yàrá yín mo dẹ̀ fẹ́ jáde the next thing ni kó dẹ̀ fà mí padà ẹ mọ̀ bóyá fà mí padà I was like kí ló ń ṣẹlẹ̀ kí n tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mo kàn rí pé aṣọ kúrò lára mi ni. ah èmi. magically aṣọ dẹ̀ kúrò lára mi mo dẹ̀ rí pé the next thing is this lady is all over me this lady is on top of me ó ti ṣe gbogbo level so kí wàá ní fault mi nù ẹ̀ èmi kọ́ mo rape ẹ o in fact òun ló rape mi yes. èmi èmi Tókunbọ̀ ó rape mi ni. Sylvia gbogbo ohun tó sọ sílẹ̀ yìí ìyàlẹ́nu ló jẹ́ fún mi àkọ́kọ́ mi ò tiẹ̀ kọ́kọ́ nígbàgbọ́ náà wípé Tókunbọ̀ ti ń súnmọ́ obìnrin torí mi tí mo jẹ́ pop sí ẹ̀ gan-an ilẹ̀ tasiko tó di pé mo bẹ̀rẹ̀ sí súnmọ́bìnrin torí tẹ́mi máa ń rò ní pé gẹ́gẹ́ báwọn Yorùbá ṣe máa ń sọ wípé gbọ́mọ wá kí ni owó ló máa ń ná ni èmi náà tún wá mọ̀ pé gbé ara wá kí ni gan owó ló ná ni torí ẹ̀ ó tèkè mi gangan fúnra mi time kó tó di pé mo bẹ̀rẹ̀ sí súnmọ́bìnrin èmi ò wá mọ̀ pé mo ti ń súnmọ́bìnrin o àmọ́ nísìn ohun tó ń sọ fún mi sìn ah, ìwọ nìkan ló mọ inú ara ẹ bóyá òótọ́ Tókunbọ̀ ṣóòótọ́ nìkan tọ́mọbìnrin yìí ń sọ ẹ má bínú dad bọ òótọ́ ni ṣẹ́yìn kò ń ṣe pé mi ni mo ní gbogbo fault òun náà ni fault because ọjọ́ yẹn ó kọ̀ wọnú yàrá yín nǹkan tó dẹ̀ wọ̀ ó wà very short like very short ẹ dẹ̀ mọ ẹni tó pupa ni ìgbà tó dẹ̀ kó gbogbo ẹ̀ síta ọkùnrin ni mí náà so just had to do it then mo ti yó díẹ̀ anyway i'm sorry má bínú. Syria hmm. àwọn àgbà ní pé tẹ́lẹ́jọ́ bá ti mẹjọ ẹ̀ lẹ́bi kò kí n pẹ́ lórí ìkúnlẹ̀ ó ní kó má bínú ṣé o wá ní tó ṣẹlẹ̀ yìí máa fún ẹ five hundred thousand. ah ah dad ẹ ṣe máa sọ pé ẹ máa fún five hundred sí torí ẹ lówó ní kẹ máa nu ẹni à five hundred owó kí ni nǹkan tó yẹ pé àjọ gbádùn ẹ ni bí ṣe ṣe òun gbádùn ẹ fáìn nígbà tí mo kọ́ bẹ̀rẹ̀ rape ló kà sí náà bọ̀ gba tí mò ń ṣe lọ tóun gan rí i i was i was eating it hard like hard òun gan bẹ̀rẹ̀ sí ń ká mọ́ mi pé Tòkunbọ̀ don't stop Tòkunbọ̀ keep doing it Tòkunbọ̀ oh Tòkunbọ̀ ha so kí lẹ kí wàá lè fẹ́ fún ma fún ní irú owó yẹn sí kéèyàn lọ yìnyín láti lọ gbọ́mọ gan kò gbọdọ̀ fún five hundred k kí ló ṣẹlẹ̀ fifteen k tí a fẹ́ fún lówó ẹ̀ tí a fẹ́ fún lówó ẹ fún one fifty five hundred k owó kiri òun náà wàá gbà ẹ fún one fifty k dádì that's okay. chairman láti ọjọ́ tí mo ti ń bá yín ṣiṣẹ́ in fact mo wà disappointed nínú yín lẹ́nu. Sylvia ṣòwò yẹn kéré ni ó dà máa fún one point five. mi ò fẹ́. two million. mo ní mi ò fẹ́. three million naira. <laughs> ẹ mọ̀ nǹkan tí mo notice nínú wa yín ipe ẹ máa ń support Tòkunbọ̀ ní gbogbo nonsense àti rubbish tó máa ń ṣe bọ́ ẹ lọ́kọ́ déètì ẹ̀ ní sílẹ̀ chairman ẹ máa fi Tòkunbọ̀ ẹ máa fi kábàámọ̀ ṣe ti gbọ́. what's that? mari kí ni. You enjoy it. Ah, come, come. Where are you going? No offense, three million lọ. Didn't you enjoy when I was doing the whole thing? Didn't you enjoy it? Three million. Eh, eh, eh, ìyá ló máa pa Kúrádì. Ẹ máa máa waste owó yín. Tẹ fẹ́ fún lè three million. Three million. Tẹ bá fún three million ó lè ya wèrè. Mo ló ti fẹ́ mo ló ti fẹ́ báwo lè fẹ́ mọ ẹ̀ three million. Eléyìí three million. Sórí three million rí ni. Irun ẹ̀gbọ́n rí three million rí ni. Dad, kí ni kí ni nǹkan tó wà ń bẹ̀? Ẹ má yẹ kí ti lady yẹn kó affect àbí kó disturb yín she is a nobody kí ló kí ló ń ṣe ẹ ti try ọlọ́run kan mọ̀ ti try ẹ ti offer ẹ òun ni ò gbà three million would have bettered her life three million would have done so much in her life but she she stupid kò dẹ̀ gbá nìyẹn kò gbá nìyẹn kí lè fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ dáadẹ́ gbàgbé ẹ̀járe ẹ̀yin náà wá ní <laughs> mo ti mo ti ṣe ẹ̀ mọ̀ pé mo ti ń bóbìnrin lájọṣepọ̀ ní èjì mi. ọlọ́run mà ní jẹ́ ká rírè mu èyí tó ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ ọlọ́run ò dé ní ṣe ń tẹ̀lé tẹ̀lé. Hmm, àmín àmín àǹtírí mi láìkí bó ṣe máa ń treat àwọn èèyàn irú lady yẹn sì ká ní pé bó ṣe. kò ládàá o ipò ọlá. gbogbo àsọfà mọ́tò ìgbógbẹ ló. ayé òkè ṣó gbádùn absorber mọ́tò kí ló ṣe mẹkáníìkì ni ẹni. Eh, ọ̀gá má bínú Mo ń yẹ gbogbo àsọ́fù yẹ̀wò níbẹ̀ lè jẹ́ kí n press ni torí lọ́ọ̀kọ́ lèmi fáńfáń mi jókòó sí yẹn mo ti sáìtì ni mi wáyé sáìtì ni ẹ̀ máa rí i pé gbogbo mọ́tò lèmi wà ní compound ẹ̀ gbogbo dustin lè mí dustin lòkè kí n dustin lẹ̀ gbogbo ẹ̀rí jẹ́ kí gbogbo ẹ̀ bu ṣẹ́ ń gbọ́ èmi fáwọn fáwọn mi mo á fẹ́ lọ sódò kí la pọn mi kí n ṣí bàfòrò sórí báyìí <laughs> kí la pọn mi tí n máa pọn mi ọ̀kan ṣòyẹ́dẹ́ tí n dà sílu gbogbo dòmù níbí kí wá lára kọ̀ọ̀kan ní only one five kí túra kongi kí wá bẹ̀rẹ̀ sí ni máa wọ́ṣìnì kí n wọ́ṣìnì kí n wọ́ṣìnì gbogbo ẹ̀ tíírítí kí gbogbo ẹ̀ wá mọ́ torí tẹ̀yìn fáyìn àti bàdá ń bẹ bá máa jáde kí bàbá gbé mọ́tò lè bá dọ̀tí jáde <laughs> ìyẹn lè jẹ́ kí èmi fáńfà mi kí n máa kí n wálé bí. <laughs> jọ̀ọ́ tí ó bá yẹn pé fúù ni ẹ ń bó lodò wà ládùúgbò yìí. ó wà ní alárì. orí ẹ yìí alárì kọ Alaska ni. idiot ni ẹ tó bá ti fẹ́ nǹkan náà ló máa ń ṣe gbogbo bullshit tó ń ṣe jọ kí ló fẹ́ gangan. lóòótọ́ lè wa o ayọ̀ abara bíntì o ọ̀gá ìyàwó yìí bímọ láàárọ̀ yìí. what. ìyàwó mi babe are you pregnant. no ìyàwó mi wá ló <laughs> ọ̀gá kò lè yé yín là ṣé yóò mọ̀ pé ìyàwó yín ìyàwó mi lè mí ṣe tiriti ìyàwó tèmi fáwọn fáwọn mi náà ìyàwó yín lè mí ṣe. <laughs> ha stupid ni bọ́ọ̀yì báwo ni mo ṣe máa fẹ́ ìyàwó tí ìwọ yìí fẹ́ ẹ̀ tí wọ́n yẹn pé ò ní làákàyè babe you need to see this woman kò ní shape very shapeless thing kò ní shape rárá very ugly bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀ tóbi létí ẹ̀ tóbi bẹ́ẹ̀ ni mú ẹ fẹ́ ṣé irú ẹ̀ ah ah baby o need láti máa kanra ó yẹ kó ti understand pé ó try láti dà á sọ ni kò mẹ́rin pé ẹ̀ àbí ń pín yàwó fẹ́. Ah, ah. irú àdàsọ wo nìyẹn. Ah, ọ̀gá ṣẹ́rí kò possible o kò possible kí èmi fáwọn fáwọn mi kí n stinging kí tí wàá fẹ́ lọ marry kí tí wàá lọ fẹ́ obìnrin lè má stinging ìyẹn lè jẹ́ kí èmi fáwọn fáwọn mi kí n lọ fẹ́ obìnrin lè mí exaggerate he carry front he carry back he two package i carry back ìyẹn lè jẹ́ kí èmi fáwọn fáwọn mi là fẹ́ bàǹkú. <laughs> mo dẹ̀ máa ń gbádùn ẹ̀ pípọ̀ jù ni wọ́n lọ fẹ́ àbí hmm. ẹ kí ló wá ṣe. àwọn àdàfo yìí ṣáà nígbà tó máa pè mí láàárọ̀ yìí pé ìyàwó mi bíbẹ yìí mo gbé à thank god. àwọn ẹlẹ́sẹ̀ kan lọ̀rọ̀ mi ọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ méjìlá lèmi dá sí ẹ̀yẹn lè jẹ́ kí wá kí wá bá yín torí ìgbà tó pè mí ó lóun máa ra ẹrù ọmọ gbogbo àwọn ẹrù ọmọ lè sí máa ìgbà tó ṣe gbogbo approximated ẹ gbogbo calculating ẹ ó lóun máa ra oil òun máa ra grease òun máa ra coverage coverage yẹn ni gíláàsì lọ́mọ àwọ̀ fọ́mọ ọmọ kókó gbogbo gbà tá à ń jọ̀nú bá rìn lóru kì í jẹ́ kí lè àfẹ́tẹ̀dẹ̀ àtúrà net ṣẹ́ńgbọ́ net máa kí mosquito well well ìgbà tó wá sí gbogbo owó yẹn about um, about um, one hundred and twenty-five thousand máa pe ah màá tí mo ń fáńfáń mi wá iye àkáǹtì mi wò mí èlé ju thirty thousand kọ́ọ̀ṣù lọ ìyẹn lè gbé <laughs> ìyẹn lè jẹ́ kọ̀ mí bórin dé. okay so ti ma understand uh, what you saying is kì í fún ẹ ní one hundred and be twenty thousand irọ́ one twenty kọ́ lóborí kẹ́ fún mi o one twenty five ni tọ́ba dẹ̀ jẹ́ pé ó yẹ lè bá ń bà yín lẹ́gùn ẹ máa yọ ọ́nù salary payment mi madam gan lè dá sí ayọ̀ abara bíi tí ni ọ̀rọ̀ ọmọ. now tó bá wá ń gba twenty five thousand tó wá ní kí n yẹ one twenty jọ ṣé salary oṣù márùn-ún fẹ́ kí n kó fún ẹ lẹ́ẹ̀kan náà ni. ọ̀gá kì í ṣe bẹ́ẹ̀ tẹ́ bá ti yá mi lówó ọ̀gọ́ṣù ẹ máa yọ ọ́nù salary payment mi. okay so ti máa kó fún ẹ tán wà á lè lò òṣìṣẹ́ bọ́n àbẹ́ òtí ẹ̀ tiẹ̀ wà ní tiẹ̀ dàgbére rárá wà á kọ̀ lọ just like that ó mọ̀ pé fúù bíi tiẹ̀ lèmi ọ̀dẹ̀ mo gbọ́n ju ẹ̀ lọ you understand mi ò lè fún ẹ ní five kọ́bọ̀ ṣo fẹ́ gbọ́ ṣòro àwọn òyìnbó máa ń sọ̀rọ̀ kan are you stupid kí ló tó ń fọwọ́ kan ìyàwó mi àwọn òyìnbó máa ń sọ pé cut your coat according to your size o ò kàwé kò yorù english yẹn lè yẹ náà ti pọ̀ jù fún ẹ you understand nǹkan tí mo ń try láti sọ ni pé ṣé bó o ti mọ ẹlẹ́wà ṣàpọ̀n má kọjá ìyá rẹ̀ tí ó bá jẹ́ pé kò ṣe pé òun kọjá ìyá rẹ̀ ni this is the seventh child tó máa bí o ò dẹ̀ lówó lọ́wọ́ o dẹ̀ ń kọ́ ọmọjọ́ who does that nítorí kí ni ah ah o wá ń kọ́ ọmọjọ́ nǹkan ọmọjọ́ wá ń wá ẹni tó máa dá sí lọ́rùn i'm very sorry kò sówó o mi ò ní wá ń kọ̀bọ̀ tí máa fún ẹ bẹ́ẹ̀ ni now why would you why would you be why would you be láì ṣe kó wọn máa ń fọmọ tó lé òfin gba òfin ọjọ́ mẹ́ta ò ní òfin tó lé ni. are you stupid kí ló tó ń ok gbọ́dọ̀ bá mi sọ̀rọ̀ àbí èmi gan mo ráyè ya get out of my Um, uncle. Get out of my sight. But I get back to you, Emma. Baby, that is too much. Oh, need one more mọ́ in your bẹ́ẹ̀ yẹn. Kí ló ṣẹlẹ̀? Èèyàn lóhun ìyàwó òun bímọ, ó má bá yọ ní now. Oh, dẹ̀ complain, no complain. Children are blessings. Tó bá bó ṣe bímọ, ìṣẹ́ báwa náà máa bímọ lọ́jọ́ kan. Oh, oh, oh, oh. mọ́, òun pariwo. Tó Oh, lóun fẹ́ fún yẹn ṣe nǹkan míì sí mo máa understand. But ọmọ ló lóun Oh, oh, oh, oh. ń pariwo mọ́. I don't like it. Sorry babe, sorry blessings tó ń sọ yẹn yeah blessings lọmọ tí ò bá pọ̀ jù nìyẹn o ṣorí tó bá ti ń pọ̀ jù ó ti di inconvenient ṣorí nuisance lèlè tó kàn kọ́ ọmọjọ láì ṣe bó fẹ́ fi gba award wo popsi náà mọ ẹ lówó tó èmi nìkan you understand that is why táwọn tálíkà tán ò ṣe lè bá olówó láéláé because no planning no nothing wọn kàn déédéé bẹ̀rẹ̀ sí kọ́ ọmọjọ necessary bùkátà máa kó síra wọn lọ́rùn bọ̀ bó ṣe sọ mo ti gbọ́ you understand máa change sori the reason why i have you is because àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó bá kùn lé ayé mi kó bá lè bá mi amend ẹ̀ that's why i have you and i love you okay. too much of everything is bad uh, don't overdo it. Uh, that's true i'm not overdoing it okay. smile now. No know joe i'm not happy. oh yeah be happy joe. Huh? go joe. <laughs> i've spoilt you. Yeah. <laughs> Eh, promise mi lánàá láti kó máa fún màmí lówó. ah no me i'm not giving him èèyàn tó bímọ tó di seven. Okay, tó bá ti fún mi ní allowance for this month màá fún mi. owó mi ni o ti fún mi o ti fún mi náà nínú Thank you. ìrodo ìrodo i wan sing i want. i want go join Badu. Badu, dey sing song sing kí ló dé na only you are Gaga. What you kó ti sùn but you wear Gaga. abeg o make we shift o no sleep on top the bed as if na only you waka come. Ah, Mama, today off na Sunday. You no go no go. Mama make you shift small abeg. Shift small. No lajin, Don't me make my own self shift make you shift now, make shift make mama sleep well ah so you go dey do anyhow under arrest. For killing? For killing your sister. Ow! Kẹ́lọ́! Bọ́ọ̀dé fẹ́ bọ́ọ̀dé débi. Ọ̀gá my jọ. Keep quiet. Ah. Get up. Sir? Get up! Ah. Whatever you say now, will be used against you. tí mo wá èmi wá bẹ́ẹ̀ jà omi tí wá bẹ́ẹ̀ pariwo because àwọn Yorùbá ní tán bá súnyàn títí tán bá sunkún ògiri ó máa bójú wẹ̀yìn ni i mean nǹkan tí mo ti ń sọ látijọ́ iná ló ṣe ń ṣe tó ń ṣe tó ń ṣe o tẹ promise pé o máa change but no o oh, change the same thing náà ló ṣe ń ṣe ló ń ṣe ló ń ṣe imagine o o o o wá stoop so low sí level kó máa rape bí a pop sí who does that. ẹ eh, bọ babe mo ti sọ fún lady pé i'm sorry she understand and and seriously i'm sorry popsimi gan tiẹ̀ tún ti sọ fún pé àwọn àwọn wà sọ́rí wọ́n fún ní three million. ah ah jeez sori that is the problem with you imagine listen to yourself ṣe o gbọ́kàn tó sọ popsi gan ni pé àwọn máa fún ní three million naira what is that ẹ ṣé yẹ kí popsi náà máa support ẹ. he was only trying to tell her he's sorry too. he's sorry did you know the gravity of what you just did o rape obìnrin là ń sọ yìí bí obìnrin ṣe pọ̀ tó láyé yìí òun rape èèyàn ó lísìn tí o sọ wọ́n tún sọ pé pọ̀psí ẹ pọ̀psí ẹ náà sọ pé àwọn máa fún ní three million naira ó yẹ kó mọ̀ ẹ́ kó kó kó jump party nítorí pé kò rówó rí àbí you don't treat people like that ọmọ gẹ́gẹ́ bíi ni mo máa sọ fún ẹ̀ tó kú bọ̀ mo máa treat àwọn èèyàn bó ṣe máa treat wọn anyway um, i'm sorry kò tí ẹ kí n bẹ́ẹ̀ pariwo because nígbà tí mo bọ̀ mo ti ń lọ́kàn náà kò tí n bá dé bí mi ní bẹ́ẹ̀ pariwo rárá and <sighs> this conversation is over i'm no longer interested in this relationship jọ mo fọlọ́run bẹ́ẹ̀ ni ah nígbà tí bára wa jà we are adults so jẹ́ kí n kàn lọ bẹ́ẹ̀ mi ṣe fẹ́ lọ yìí it's i'm no longer interested please i beg you. babe you promised me forever. yes i promised you forever and then you promised to change but you never did. babe. Oh. Fuck láṣẹ kí bóyá mi ò mi lọ láti get another one I could always replace you you know. Officer Kazeem hmm. my GPO ó rí àwọn olórin máa ń kí àwọn ọlọ́pàá kan wọ́n á máa kí wọ́n ní askari tó mọ̀jẹ̀ kò ń ṣe gbogbo askari ló mọ̀jẹ̀ o kò ń ṣe gbogbo ọlọ́pàá ló lè fọwọ́ sọ̀yà pò mọ̀ bó ṣe ń lọ. Hmm. mo appreciate ẹ gan mo appreciate wa àtàwọn tẹ́ ẹ lóyà sí wa ó èmi mo ní pé kó wá tí mo ní kó yọjú sí mi wípé mo fẹ́ rí àwọn tó lóyà sí wa pẹ̀lú ẹ̀ torí mo appreciate yín lọ́pọ̀lọpọ̀ ọlọ́run lóyìn fún mi ó lóyìn fún fámìlì mi gidi gan ó lóyìn fún ìdílé mi tí kì í bá ṣe pé ọpẹ́lọpẹ́ yín ni ah! Tókunbọ̀ ọmọ mi ọ̀tá ẹ̀ kò bá ti wà látìmọ́lé láì ṣòun because ah, ṣé tijọ́ tí. Ah, ọmọ gọ́dún ìyẹn rẹ́dí àti máa jẹ́rìí wípé Tókunbọ̀ lẹ́ni tó pa Abẹ́rù la fẹ́ sọ ni tó ti rìkọ́ọ̀dù ẹ̀ sínú fóònù as an evidence tẹ́mi gan ò mọ̀ pé yín gan ti delete ẹ̀ ìṣẹ̀lẹ̀ ah! ṣe tí kì í bá ṣe bẹ́ẹ̀ ọ̀tá Tókunbọ̀ ti wà lẹ́wọ̀n àbí eléyìí tó jẹ́ pé wọ́n á bẹ̀ mí nù léyìí tọ́ni kí mi release Godwin fáwọn tí mo dẹ̀ ní kó wọ́n release ẹ̀ tọ́ ọ̀dẹ̀ mọ́ pé ọbẹ̀ òkè mí nù àgbà ló tún kù nìbọn ń ró tí wọ́n fi ìkùtì tán síbẹ̀ wọn ò mọ̀ pé mi fúnra mi kọ́ mọ ibi tí mo lọ tí mo ń lò ṣẹjọ́ mọ́ ẹ̀rí lẹ́wù tá a fi owó kan ọdún tó yẹ pé ọdún yẹn gbogbo ló wà jẹ́ lẹ́wọ̀n nísìn tó ń kí ní fún òbí lé ọmọ tèmi ní ẹ̀wọ̀ sórí bírèèdì mi ní sàkàtì kò ní sí àti pé ìtàn abẹ́tí bá kò fẹ́ ṣe kí n tí bá kò fẹ́ ṣe bẹ́ẹ̀ bí wà yóò wọ̀ ẹ́ abẹ́tí bá fẹ́ ṣe bẹ́ẹ̀ kò wọ̀ fún bẹ́ẹ̀ ni ó dẹ̀ wọ̀ tó kò wá láti dìde wọ̀ rárá kò kó àwọn ohun tí mo sọ mo dúpẹ́ lọ́dọ̀ wọn wọn náà fi ti omi gbogbo ohun tí ẹ bá fẹ́ pátápátá ọ̀rẹ́dì láti ṣe fún ọ̀rẹ́dì láti jọ mi ìbá jẹ́ mọ́tò lè fẹ́ lójú ẹni tí ìbá jọ wọn máa ṣe é. bàbá iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ ara mi ni because mo rántí ìgbà tí mo fẹ́ mo fẹ́ di dpo mo máa akitiyan yín lórí mi gẹ́gẹ́ sà gbogbo tí mò ń ṣe bá ta lórí ìṣòkò lórí iṣu yẹn ara mi kò ń ṣe fún bàbá nǹkan tó yà mí lẹ́nu jù ní last time táwa ti ta ń bẹ̀ ẹ pè mí aago ẹ gbogbo ẹni àti kọ́ bọ́ṣẹ́ náà mi mọ̀ pé ó ti delete kan ó ti delete fọ́tò yẹn jọ yẹ mo wà very surprised jọ yẹ nígbà ní orí aago kárì in fact èmi gan mo wà surprised inú mi rí lè gan lọ́jọ́ yẹn gan fast action ni mo lò nípa ẹ̀mí ọ̀lẹ́ train wọn túbọ̀ fún wa ní mọ́ ẹ̀fọ́ láti ṣe dáadáa gan níjọ yẹn lọ́nà ìjókòó yẹn òṣàjèjì sí yín o bàbá ẹ̀dá ẹ̀rọ bẹ́ẹ̀ yẹn o àtijọ́ wa tipẹ́ mo ń sọ gbogbo ipa yín ìwé ni mo sọ fún ẹ̀rí fún un lọ́wọ́ ọ̀tún mi tí n bá ń lọ síbi kí mo lè máa fi máa lọ́wọ́ ààrẹ sí mi ó já gan. ẹ dáàdi ṣe ti rí dp o ah no wọn try it in fact mo wà impressed sherry on behalf of myself and my dad i'm saying thank you ẹ really jọ mí lójú sherry <laughs> nǹkan tẹ́ ẹ ṣe ní ọjọ́ yẹn ó yà mí lẹ́nu èyí tó wá yà mí lẹ́nu jù òun ni ti Godwin idiot yẹn ní padà rán lẹ́wọ̀n gbogbo bẹ́ẹ̀ ṣe play ẹ̀ ó yàyàn lẹ́nu in fact dad kò yẹ kán sí ní Nigerian police force FBI ló yẹ kí máa yẹ wá so intelligent àánú ẹ̀ mú iṣẹ́ sá. èmi mi dùn ọ́ ọmọ tí mo kọ́ ń ṣe àwọn ọmọ náà tó ṣe kí ni wọ́n tún mọ̀ ṣe mọ̀ ọ́ tó bẹ́ẹ̀ lè jẹ́ kó ọmọ ṣe bí mi kú lọ because in fact ṣáà ṣáà ẹ̀ka ní pẹ̀lú Ọlọ́run. tó bá jẹ́ pé wọ́n ń ṣe máa jí. Volvo wà nílé alẹ́ nẹ̀sí lókè a ní Rẹ̀mí Martins a ní ẹni ọtí tẹ bá fẹ́ àtọ̀ a ní gbogbo ẹ̀ a ní every ọtí so bóyá kakọ̀ ló òkè ọ̀ kí ló òkè kí lọ́kọ́ ti wá fún yín because that day ẹni láti rí wọ́n ṣe wá arrest ìbọn tó ń fi sí mi níbi orí báyìí something like this náà ni ṣẹ́rí ọjọ́ yẹn dad wọ́n fi ìbọn ẹ̀ sí mi níbi orí báyìí ó yẹ tuntun náà so light. ó ṣe máa ń rí lọ́wọ́ nìyẹn àti ṣe tẹ́lẹ̀ lórí gbogbo ẹ̀ o get yes mo ṣe mo dání yẹn àtàwọn àtàwọn ṣàti ṣe tẹ́lẹ̀ lórí ẹ̀ mo máa láì tẹ̀wọ́ ti dáná mọ́ṣẹ́ nìyẹn. ó gbé bọ́ọ̀lẹ̀ máa fi ìmọ̀ ṣeré wọmi bí mo ṣe ní wèrè tó tí mo ṣe ní aroma tó tí mo ní gbogbo nǹkan tó mi ò láyé tá o mi ò ní ayé tá o. just point it at the person and you just go. ogun bọ ogun bọ. I was just trying to drop the gun down. Drop the gun down. drop the gun down. Chief, drop the gun down. Kí ló ṣẹlẹ̀ sí Popsi mi? Kí ló ṣẹlẹ̀ sí dájú? O ti gbọ́, o ti gbọ́, Chief. When? When? Nígbà wo ni mo di ìbọn ìdánwò mi? O ti fún balẹ̀ ló mú bọ́n sí ẹ̀rọ tí padà jẹ́ nísìn. No no no no no ẹ̀ hold on. Kí ló máa ṣẹlẹ̀ kí ló máa ṣẹlẹ̀ sí mi báyìí? Mo máa escape, don't worry, mo wá mo wá. Oh. Mo máa ṣẹ̀wọ̀n àbí? ẹ gbà lọ́wọ́ ẹ gbà lọ́wọ́ ẹ. fi sílẹ̀ fi fún ẹ sílẹ̀. fún mi nígbà yẹn kí n fún yín bọ̀.